ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك إنما نفعلها حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون tó dáyé wọ obìnrin ó sì sàpọ́nlé rẹ̀ lápọ́nlé tó ti tó kò sẹ́sì kan tó sàpọ́nlé ẹ̀ bẹ́ẹ̀. Ànábi sọ́kọ̀ wọn wà lọ́sọ̀lá ó jẹ́ oyè wa nínú ìlànà ilé àti ìlànà ṣàkọ́ ìlú òrìṣà ẹ̀rí àwọn obìnrin olùbákẹ́kẹ́ làwọn náà jẹ́ ìpín kan làwọn náà jẹ́ lára àwọn ọkùnrin ẹ̀dá ni wọ́n. nínú àwọn ọ̀nà ẹ̀rọ káàkiri tó ní islam ti kó àtúntò tó tóbi gbà obìnrin ó tó ní pé wọ́n máa sọ fún obìnrin àwọn ń tàyájọ́ ọjọ́ obìnrin. àlébí sọ́lọ́ mọ́ ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ olùkẹ́yìnrúkún lè láàmìlì káyìnrúkún lè láàmìlì wàhálà káyìnrúkún lè láàmìlì ẹni tó ní lórí ìdùnnú yìí òun ní sẹ́yìn òkú yìí láti ẹni tí bá ń ṣe dáadáa mára ayé rẹ̀ làwọn ti yàn àwọn obìnrin ti yàn onítorí ìrìn àjẹmí sọ̀rọ̀ wà lọ́sọ̀lá ẹni mo ní lórí ẹni tí ń ṣe dáadáa sí àwọn ará ayé. ayé wa ti mú àyíká dàgbà ẹ̀ẹ́dẹ́ ọmọbìnrin ìmọ̀ tá a bá tẹ̀ ẹ́ ìsìlámù mọ oríṣi ẹ̀ ó dẹ̀ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ pẹ̀lú ọmọ ènìyàn níjọ́ kejì á sọ̀rọ̀ ìdí ẹ̀rẹ̀ kan fún ẹ̀sìn ìka rẹ̀. irú ọmọbìnrin á kú lọ́yà gẹ́gẹ́ bá a ti kọ́ ọmọ ọkùnrin lọ́yà tọ́ba dọ́gba sọ wípé wàlúwà ti jẹ́ àtúnyọ̀ kẹ́hìnà ọ̀rọ̀ ẹ̀rọ lọ́nà ọ̀rọ̀ ìdí kàbí lẹ́yìn. ká má gbàgbé pé fún àwọn ọmọ tó ìdí àwọn tó bímọ lóbìnrin ọ kí wọn kọ ọmọ náà ẹ̀sùn ọdún méjì gẹ́gẹ́ bí ẹ̀. nínú ẹ̀tọ́ yìí islam bímọ lóbìnrin nígbà tó wà ní mílíọ̀nù ààrẹ ìyáda lásìkò dáhùn ní lọ́wọ́ yìí yóò máa jẹ́ kó lọ sàáyé ìtútù ojú yóò máa jẹ́ ìṣọ́ ẹ̀mí fún ìyá àti bàbá rẹ̀ àtàwọn ẹni tí wọ́n jọ mọ̀ ọ̀yá rẹ̀. tọ́lá wá dàgbà yóò wá di àbí yìí tó jáde pé ẹni tó bá jẹ́ alákòóso rẹ̀ yóò máa di owó rẹ̀ oníjọ́wọ́ bàjọ́ kàn án oníjẹ́ kí wọ́n fi ọwọ́ aburú kàn án. tọ́ba tó wá padà lọ lọ́kọ yóò tún wà nídìí ọkọ ìyá àlùfẹ́ ìwà rẹ̀ lẹ́ni tí ó níyìn jùlọ. òun ló fà lábẹ́ àkọlé yìí ló fi jáde pé kíláàsì ti lọ́rùn ìyàfẹ́ni tó bá jọkọ̀ ìyàwó ọ̀nà àkọlé ẹ̀ kó ṣe dáadáa kọ́sáwó sùdáwó tó sùdámátà ayélujára ti mú náà nígbà dàgbà obìnrin olùjẹjà obìnrin bá jẹyà nínú àpamọ́ ìsìlámù gbogbo ọ̀hún náà ní pé káàdà tó ha náà lè lẹ́sìn lánàá ìṣe dáadáa fún olórí gbọ́dọ̀ ìyá rẹ̀ ọmọ àti ti wọ́n jọ ọba dada ní ọkọta ọkọ gbàdá ilà dàgbùdù ilà ìyá wọn lè wá ilẹ̀ ẹ̀sà. Àtẹ̀dá rẹ ti pàṣẹ ibi ẹ̀kọ́ gbọdọ̀ fún ẹlòmíì àdàgbà ńlá àti kéèyà àti bàbá ẹ̀sìn dàgbà fún wọn ẹ̀rí ní ìyá mẹ́fẹ́. Àlébi sọ̀rọ̀ wọn sọ́lá náà ti sọ́nà ọ̀rọ̀ gbọ́kọ̀ nígbà tẹ́lẹ̀ kan lọ sí pé ta máa ti dada títù wọn ìyá rẹ̀ lẹ́ẹ̀kẹta nígbà wàá jẹ lẹ́ẹ̀kẹ́ lórí fún màá lò wàá fún àwọn ìdí dáadáa sí bàbá rẹ̀. bẹ́ẹ̀ ni àbẹ́bí sọ̀rọ̀ wá sọ̀la ó fi wéwé wáyé pé ìjẹ́ ìyá ìjẹ́ ìyá ìjẹ́ bàbá wọn jọ kẹ́kẹ́ àbẹ̀wò ọ̀yọ́ nígbà tàbí sọ̀rọ̀ wá sọ̀la ń sọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ ní mo yí rọ ẹ̀jẹ̀ tó tóbi wọn là fẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ti ayé àti ìṣèlú náà ní ìdájọ́lá. obìnrin lè jẹ́ kọ́ ó lè jẹ́ àǹtí àǹtí bí arú ìgbọ́yà yà àti bàbá bá rẹ̀ lọ àbí bàbá lè kàn àbí ìyá lè kàn. irúfẹ́ ẹrú ó kù dání ìsìlámù náà fáwọn láti ẹgbẹ́ ká dáná lẹ́sìn pọ̀ nípa rẹ̀ ká bà mọ́ díẹ̀ láti owó rẹ̀ ọwọ́ bàjẹ́ máa kàn. obìnrin tún lè jẹ́ sáàlà ó lè jágbóró ìyá lóbìnrin ọmọ tó wá jágbóró ìyá lóbìnrin àbí sọlọ́wọ́ àtàlà tó wà wípé àlùkọ́ọ̀dà tó ìmọ̀ tó yà lè wọ́. àbúrò ya ipò ya náà lọ́wọ́ nípa bá ṣe dáadáa sí àtàwọn ẹbí pọ̀. obìnrin lè jẹ́ ìyá àyà tí ó ti dàgbà tọ́lọ̀ rẹ̀ láti wá rí bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ rẹ̀ tó wá láta lọ́gbà àwọn ọmọ rẹ̀ àtàwọn àlọ́mọdọ́mọ rẹ̀ àti owó wọlé bí. ayọ̀ àti òṣèlú àríwá àdàlà ọ̀wá tí ó lè jẹ́ kọ́mọ wá sí ilẹ̀ sí yẹn yẹ́nyẹ́ ọ̀jẹ́ yá ọ̀já nìyí ọ̀já dúró yá ya, yá yá ọ̀gá jìnà bájú wo ti jìnà tó islam gbogbo ẹ̀tọ́ islam gbogbo gbogbo yìí sàkìlẹ̀ ada, ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ náà nínú ẹ̀tọ́ bá tó tó pẹ̀lú ẹ̀ tí ìgbà òfin ní òun náà ń yá àwọn ọ̀gá tó ìgbà kan.

àkọ́kọ́ ló wò lè sí ní o kò tẹ́tẹ̀ mbẹ́ wọ́n náà lè tẹ́lẹ̀ kí tó ti tẹ́ dúró mi ó ti tẹ̀ tẹ̀ nìyẹn oríṣiríṣi ọ̀la ńlá lọ́sọ̀ lórí ẹ̀ nínú ẹ̀sọ́ èyí ti láàbù tó fún fún obìnrin òun náà ní lè dá nǹkan fún ara ìyàwó ìyàwó èyí táwọn gbé wá ìjọba ti lọ ọmọdé lè dá sí dúkìá ó lè dá sí kátàkárà gbogbo àwọn bísíǹsì náà máa ń ṣe léyìí tí ọba ti takò àdámọ obìnrin tí ó lè ní kọdún tẹ́lẹ̀ ọkọ tí ó sì ní kọdí bí ìṣẹ̀rí àtọ́gbẹ́kọ́bìnrin wà ó lè ṣe obìnrin lè kẹ́kọ̀ọ́ ó sì lè kọ́ ọ̀yà èmi lé kó sábà yàtọ̀ sí lánàá ẹ̀sìn wà sí ìmọ̀ èyí tó fi dandan kọkùnrin àtọ̀bẹ̀rẹ̀ láti kọ òun náà ní ìmọ̀ tàbí àti ìmọ̀ owó láti lọ. àti ìrìnlọ láti sọ fún wa àtọ́lá tó darí sí ọkọ̀ wípé tọ́lá tó yà ẹ̀yìn ìpàdé lọ́rọ́ àyà tó lè lè. wíwá mímọ̀ pàápàá jùlọ ìmọ̀ ẹ̀sìn dẹ́gbẹ́ ní gbogbo mùsùlùmí. ayíwá tó ti mú àyíká lọ́la nínú àpọ́nlé èyí tó sábà fún irun tó máa máa sọ obìnrin tọwọ́ àjọ obìnrin náà nígbà tó bá láti fi ìjà ní wọ́n bá tẹ̀ pípa máa ń ìjà kó bu ara rẹ̀ kọ́ má fi òwò rẹ̀ náà àwọn ìlànà ọlọ́run bá ti máa ń yàtọ̀ lọ́sẹ̀ ayé láti sọ fún ọ wípé wọ́n bọ́ ti náà fi òwò ti gbọ́n wọ́n lẹ́ sábà wọ́n ti náà sábà tó ti tẹ̀ ní ìlú rẹ̀. ẹgbẹ́ ọkọ̀ rẹ̀ jókòó ẹ sì má ti máa fi ọ̀ṣọ́ ọdún hàn ẹ má fi ọ̀sọ́ níwà tó tó máa máa sá ọkùnrin ẹ má fi dáadáa ní ẹ̀rọ ayé ẹ má fi yàn. Tàbá tó jẹjẹ èyí yẹ ti kú la. Irú yìí ti máa ń tẹ̀lé ní láti tó ní. Ọlọ́run tó pa àwọn ẹ̀rọ akẹ́kọ̀ọ́ látàrí gbogbo àwọn ọmọdé obìnrin. Ibi yìí ní iná alẹ́ alẹ́ tí ìlànà ìjọba ti ní gbé kí wọ́n jẹ́ kí ìjìnlá àwọn ọmọdé tó ta nígbà tó wá fẹ́ jáde kúrò dáadáa. Ayé wa ti fi mú àyíká dáadáa nínú àpọ́nlé Islam tó ti ṣe fúnbìnrin òun náà ní ní ọkọ ọkọ láti kókó máa ná orí lórí ó sì gba rè lọ́nà lọ́dà òun lọ lọ́nà ọmọ tó fà á tó ti wà á ti rò lóná ní máa rò ẹ táwọn obìnrin lè lọ́nà lọ́dà ó sì tún sọ ní lára tó lórí ní ha kékeré náà sábà tó tóbi rè ó sì máa wù àyè dáadé nínú àbálẹ́ tó láwọn tó tóbi rè òun ni tó ń ṣe lẹ́tọ̀ọ́ fọ́ọ̀kọ àtìyàwó ọkùnrin àtòkùnrin lẹ́tọ̀ọ́ ìbáwọ̀ wáyé tí àìgbọ́rọ̀ ẹni yé bá ń bẹ láàrin ẹ̀gbẹ́kẹ̀ níbi ìta yẹn bí ẹ̀jẹ̀ ọ̀gá ìyẹn. ó lè ní àwọn tó sàkọ́lé obìnrin pé òun kẹ́kẹ́ lè sọ pé òun ò ṣe mọ́. nígbà tó ń bọ̀ ìbàlẹ̀ aláwọ̀ akólókọ́ ìbàlẹ̀ ìṣèkúrò àtàlẹ́ ìwọlé ìmọ̀tẹ́lẹ̀ ìṣèlú ìṣèlú ìṣèlú ìṣèlú ìṣèlú الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تبارك وتعالى لنعلم ìsìlámù ṣe lómìnira àwọn onígbé ọkọ ọgbọ́dọ̀ lu ìyàwó rẹ̀ ọ láyé níbi pàtàkì kankan ọgbọ́dọ̀ lu àrùn sọlọlọ àrùsọlá nínú àdé èyí tí wọn kò bọdà tó ti ń gbé jáde onílà ayé ti lọ àhájọ kò ní ma sábò jáde jáde àpò ẹnì kọkàn ọgbọ́dọ̀ máa ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ìrẹsì máa ń lu ẹrọ. tọ́lá wa ló dán. ثم يجاورها أزواج يصل خلايا رسوله وربما نظر رسوله أيها المسلمون عباد الله ثم لكنا شيئا يرجع إذ يغفر فلن يجاوره في قدم على ديوانه وبعد ذلك أخبرنا بالنساء آيات الفور الله الذي تفرقون نشورهن فحسوهن أو بنتي الألقايا wípé wọ́n jáde kúrò nínú ọ̀tẹ̀ láti ẹ̀ ọ̀gá yọ̀ǹda tó kẹ́ ń jáde bẹ́ẹ̀ náà ní ọ̀gá tó wùn lọ́dún rẹ̀ fún ìgbà jáde rẹ̀ ó ti gbé ohun ọ̀rọ̀ fáwọn ìṣòro bọ́ọ̀lù ẹ̀sìn wà mọ̀ ẹ̀ ń sáfúrú ní pẹ̀lú ènìyàn mọ̀. tí ọ̀gá gbọ́ òtúgbà náà wọ́n ti lò ó lórí ìmọ̀lá ọ̀gá ìgbésẹ̀ kejì nìyẹn ẹ̀yẹ ìwòsàn ẹ̀yẹ ìwòsàn wọn lórí ìkẹta òun ni ẹnu wọn ìgbésà mẹ́ta nìyẹn bó ti wá nù àdéhùn ti jáde wá dáa hajj ìdájọ́ yẹn ló ti jẹ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ olùwàlẹ̀ fún àlẹ́ allah ìwà sẹ́kìnà kó o ṣàlù àhàdá ìṣòro tó yàn. ìwọ̀n tó jẹ́ kọ́kẹ́ yẹn ọkùnrin kẹ́kẹ́ àlọ́dọ̀ àwọn obìnrin òun ni pé ẹni tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ sí wọn ọ̀sọ̀rọ̀ tó ló dé ní ìbùsùn yìí. tàbí màá ṣẹ́dá rẹ̀ ó bẹ̀rẹ̀ fún gbọ́dọ̀ tọ́ka pé ẹni tó yẹ kó débi ìbòsùn yín wá síbẹ̀ fàbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹnu wọn lọ́rùn bá ọ̀yọ́ ọ̀gá rẹ̀. Ìgbẹ́ rò tí o lè ṣe é sùnà. Ayé wa ló ti wọn àyè dáadáa la. Àwọn tó ń jà lẹ́sọ̀ ọmọbìnrin àti láàmú ti di ìmọ̀ ẹ̀rọ àtàwọn olóko tó ti gómìnà tipẹ́tipẹ́. Ìlú lọ máa wáyé pẹ̀lú àwọn sọ̀rọ̀ òkùnrin. Ọlá àwọn máa jẹ́ ọmọ nù. Àkọ́kọ́ yóò gba sí gómìnà yẹn kọ́ sí nínú lórí àṣìṣe tí bá wọn pọ̀ sínú gbèsè tó di ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ nínú ìwà ti gbé ìwà àti ìwọ ti gbé ìkejì èèyàn ti bùsùn rẹ̀ lẹ́ olóògbé wà nínú nínú àwọn ọmọdé wọn ni kọjá sí pé ìyàtọ̀ àbájú jẹ́ oṣù tí ilé ẹsẹ̀ lọ́jà ìyàtọ̀ àbájú jẹ́ oṣù tí ilé ẹsẹ̀ lọ́jà tọ́lá kẹ́kẹ́ tó kú yẹ ní wọ́n ti ẹ̀yẹ má ti yúrò ara ní wù pa wọn. ìkẹta òun ni kọjá oṣù àwọn àti afẹ́rù kọ́ lẹ́kọ̀ọ́ àti kó lè túbọ̀ lórí dẹ́sí dáadáa ti lò atọ́jọ́ ìdí kí ló yẹ fún yẹ lólùdó wáyé ti ń gbàgbọ́ pé ní alẹ́kìzẹ́kù lẹ́kìzẹ́ àdéké yẹn mú ọwọ́ mọ́ra àrùn ìka kó fi taari já ìyàwó rẹ̀ tẹ́gbẹ́ kan kó fi taari ẹ̀ kọ́ máa tó lè fi ẹlẹ́rù mi ní àná bẹ́ẹ̀ ni tọ́ba tó ń wù ọ̀dún tó ọdún bẹ́ẹ̀ lọ wọ́n ti lẹ́kìzẹ́ nìyẹn ìyẹn ò lọ́wọ́ ẹgbẹ́ ni tí máa ń sẹ́mi ni kọ́ máa sẹ́mi lójijì ní ọjà tó bí àtẹ́lẹwọ́ èèyàn fi èyí báyìí ló fi kárí ẹ̀ èyí sì ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yàtọ̀ sáwọn ọ̀sẹ̀ tó kékeré tí gbogbogbò gbà ní o ní ọ̀rọ̀ àti kárí ẹ̀ nínú ọ̀nà ẹ̀dá àfi lónìí àbí pákó ẹ̀dá kúkú òní pákó ṣe lè tó déyàn ọkọ̀ ọmọbìnrin tí wọ́n lò lù àlọ́ tuntun báyìí irun déyàn ọmọbìnrin lónìí nínú àwọn májẹ̀ mi lọ́wọ́ àfẹ́ òun ni pé kéèyàn jí ẹ̀sán mọ́ àyè nígbà tá a bá fẹ́ ìyẹn gbọ́dọ̀ lù lórí ìyẹn gbọ́dọ̀ lù níkù ìyẹn ti gbọ́dọ̀ lù lórí. fàyín náà lọ àtàlọ́gbà àdámọ́ àdàlọ́sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ọba ọjà ádámù lórí àwòrán rẹ̀ ọlọ́run ọba ní iwájú kọ́lẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ ọdẹ àwọn ọmọ nìyẹn náà ti di ìwà ìyẹn gbọ́dọ̀ gbá lórí àgbọ̀dọ̀ gbé lábúrú nínú àwọn májèmú ti bẹ lábẹ́ lónìí yẹn ìyẹn gbọ́dọ̀ lórí ní ọ̀sẹ̀ ní ìmú fẹ́ràn fún ọ̀dọ́ nínú àwọn máa jẹun tó wà fẹ́ èèyàn gbọ́dọ̀ pa oríṣi ara rẹ̀ jẹ́ sọ̀nà kan lẹ́wà lẹ́nu wọ́n dẹ̀ ti bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ gbẹ̀yìn lára rẹ̀ yóò yóò gbọ́dọ̀ wáyé láàyè kan náà ní ọ̀tá tó máa lò lójú kan náà ọ̀rọ̀ ẹgbẹ́ pákó yẹn náà lè yóò fi pa yóò fi pa alẹ́ bí ọ̀sùn wọ́n fi pa alẹ́ bí ọ̀sùn èdè lójú kan náà lọ́ba tó pákó yẹn pa. bákan náà kò gbọ́dọ̀ já sílé ìbáwíyàn máa wáyé lọ́rọ̀ ní níṣe ní gbogbo ọgbà ìdàrúdàdà tóbi lọ bá ti tí wọn fẹ́ lọ bọ tó ń gbìyànjú òun lọ bá dàgbà lọ lórí wọn náà àgbà náà tí wọn bá tó ń tẹ̀lé wọn náà tẹ gbogbo àwọn ìdí ìdí ìdí ìyá ẹ bá ti wá sí wọn lọ́rùn mọ́ ibi òdòdó ní ojókòó ojókòó olódó ojú kí ni wàá tó ní wàhálà ọlọ́run náà wọn fẹ́ máa dágbára wò ní sílá ọ̀rẹ́ sílá ọ̀bọ̀kùnrin ẹgbẹ́ rẹ̀ wọn máa lọ dágbára wò ń bẹ̀ so nípa bẹ́ẹ̀ tí ọba ti wọ ẹ̀ ẹ̀ mọ́tò yóò fi yẹ ẹ̀ ẹ̀ ẹ̀yẹ ló sọ̀rọ̀ ọ̀wà nínú àpọ́nlé islam ní lókè oníbi ọlọ́run àti ìlà obìnrin lọ́wọ́ àwọn ẹni wọ́n máa fún ní wọn lẹ́lẹ́gẹ̀rẹ́ jẹ́ ọwọ́ àti ẹ̀kọ́ kan fún àwọn obìnrin tí ó ti gbọ́dọ̀ lè ní tí òfin ní ní kú kẹ́nu ní òbíjẹ ayé rẹ̀ nítorí pèsè tí wọn fi ìlànà ọ̀fà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́ èrè pẹ̀lẹ́ lórí bí àríkẹ́ àjọkẹ́ ìkẹ̀kẹ́ wọn máa ń pè wọ́n ipò ní tí wàhálà àti bá tẹ̀lẹ̀ gan ọlọ́run ti fún wọn ní sinmi níṣẹ̀lẹ̀ àtọ̀rọ̀ ká pé àwọn ẹ̀kọ́ kan fún wọn ọba adéta ní wọlé àwọn ọmọdé ní ìpínlẹ̀ ní àyè ìdílé màálù àti pé ń bẹ fún àwọn obìnrin irun owó tí ń bẹ lọ́rùn wọn lọ́nà tó da lẹ́tọ̀ọ́ yẹn ni máa tẹ̀tọ́ fún wọn báwọn tó ń fi fi ẹ̀tọ́ kọ́kọ́ wọn ló fi ṣe àrẹ àrẹ yìí ní ẹ̀dáwọ̀dà ọkàn dájú pé títa àwọn ọkùnrin ló ga èyí tó lè fi obìnrin ó lè fi òun fà láti lè fi àwọn adájọ́ kọ aláwọ̀ ẹ̀ka má pè ara rẹ lórí àwọ̀ rẹ ọ̀rọ̀ máa bá ọmọ wa aláìsèlú ọwọ́ òsì tẹ̀lé pẹ̀lú ẹ̀ ẹ̀ka tó ń bẹ fáwọn aláwọ̀ ìyá àkọ́kọ́ òun ti mú pé ẹ̀dá sì yẹn lọ́kùnrin òun ti fi obìnrin ẹ̀rí adébísọ̀rọ̀ wa àti ọ̀sẹ̀ lọ́wọ́ ó ní wọ́n ti dá lórí ẹ̀rí ìyẹn àwọn wọ́n da láti lè fẹ́rẹ́ ha ádámù yìí ọwọ́ tó gbóyè. Àwọn ìgbàlẹ̀ sọ pé tó o bá sọ fún ọ̀gá ẹ̀ṣẹ̀ epo aṣọ tó o bá wà bí ilẹ̀ kan ọlọ́run máa wọ ojú rẹ̀ ìyè máa wọ́. Olùdókè sọ oṣù òní ní ìdá ìkàyọ̀ ẹ̀fà àwọn ọmọdé láti rẹ̀ dáadáa fẹ́ẹ́ fẹ́ẹ́ wọn. Ilé ìtàkùn kẹwàá tó o sì máa ti ra ẹ̀ṣọ́ wọn. Òun ti náà sọ̀tọ̀ àti ìwọ̀n anabi sọlọlá àtọlá ó ní mi ráwọn èsì làkàyè wọn dínkù tẹsí wọn dínkù títí máa ń mú ọpọlọ ọkùnrin lọ ọkùnrin tó mú bérebére tí máa ń pinnu pé òun ti ń tèlè yọdẹ pé làkàyè rẹ lọ owó ọ̀rẹ́ mi làkàyè rẹ dínkù lórúkọ ẹ̀yìn obìnrin wọn tó ti gbà wá ní apá kílẹ̀ dúró ìwà ayé òṣìṣẹ́ rọ kí ni túmọ̀ dídí fún làkàyè wa kí ni túmọ̀ dídí fún àti wa ìjọba òṣìṣẹ́ ẹ̀ dídí ebi ìjẹ́rìí ẹni méjì fún yìí ó ti ní ní ìjẹ́rìí ọkùnrin ọ̀kan. ẹ̀rì báyà tó wá sàlàyé pé ìfẹ́lẹ́ gbàgbé ìdíje ẹ̀dẹ́sìn àti nínú ààyè. bákan náà obìnrin nìyí ọláwọn ọjọ́ kan tí ó lò tí ò ní kírun tí ò ní gbà rẹ̀ nínú ọ̀rọ̀ wáàlù. kí ni wọ́n ti ń ṣe wọ́n ti ń ṣe ẹ̀là rẹ̀ ń sàlejò àbí ń ṣe ní báàlù. fàhálà ọ̀rọ̀ ọ̀sìn àdínkù ẹ̀sìn nìyẹn bákan náà nínú láwọn ọ̀rọ̀ níbi ju wọn lọ láti máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. láti sọ pé láwọn ti tàkúnlé àwọn obìnrin kì í ṣe káwọn kẹ́ wọ́n tẹ̀mọ́ láwọn ń tọ́jú rẹ̀. òun ẹ̀ lè láti ṣe ojú gba rẹ̀ à agbára rẹ̀ tí kò ní ti títọ́ ọmọ yọ. kò lè jagun kò lè jagun kò lè jà gbogbo bàbá tó fẹ́ di wàhálà òun lọ́ba nígbà tó fẹ́ àwọn ọmọ tọ́ba dẹ̀ ti dìjà báyìí kò lè rojọ́ báwọn àti rojọ́ kò lè fàjẹ́ tẹ̀lé ìdíwà tó nípa bẹ́ẹ̀ á sì tẹ̀lé tẹ̀lé wọn lábàá tó wọn ti dì. àbúrò àwọn tó máa ń tẹ̀lé táwọn obìnrin nínú àdámọ́ bí oyún bí ìbímọ nínú gẹ̀ẹ́sì tí wọ́n kọ́ lẹ́ni ọ bí àǹtí háì àǹtí nípàdé gbogbo méjì ń tẹ̀lé olókùú àìláyè báwọn kò lè dé tí wọ́n wà nínú ọ̀pá àdáyé. òun lọ́pàá anábìsọ̀rọ̀ àrùn ولا يفلح قوم ولو أقرضوا امرأة ìjọ tó ń rí jèrè tí wọ́n bá fi obìnrin sí olórí wọn. lọ́ba adéjàgbọ́n ní àbíjà ló ọ̀pọ̀ àwọn ọ̀nà àdàbíjà àwọn ọkùnrin àwọn ní alákòóso lórí obìnrin. ìwádìí àyàn ìjọ tí ìwádìí ìmójútó ilé wọn bí ti kọ́ sọ́wọ́ obìnrin ìyọ́ta rẹ̀ ayọ̀ ìṣòro àìláàdá náà nínú àpọ̀lẹ́ tó wọn tó lóde ni òun ni tí ọlọ́run tó wá lọ lábára ọkùnrin pé ká kó wọn jọ kí wọn tó bí mẹ́rin ọláàdì àpọ̀lẹ́ síbẹ̀ kó obìnrin á ti ẹ̀fọ́ rẹ̀ ọ̀pẹ̀ lágbèrè. torí wọn ti pọ̀ jù torí tí káàmù wà nílẹ̀ káàmù ọdún ti lè jẹ́ àwọn obìnrin ìjẹ́dá sọ pé ẹgbẹ́ wọn tí wọ́n kọ́ lásán sọ fún wa yìí pé àlàáfíà ìpínlẹ̀ nípa ìgbàwá àwọn ní àtàkùn kéèyàn lè tó nà lọ. torí nígbà tí ọba adẹ́dà ọ bẹ̀rẹ̀ ọba adẹ́dà ní fásitì ìlú mọ ọba ọba lẹ́kùn orí ẹ̀ ní sá. ẹsẹ̀ ní kọ́ bá tó mọ nínú àwọn obìnrin mọ́ ẹni tó fẹ́ lé fẹ́rẹ́ sí mi. ẹni kọ́ bá adẹ́dà dá ọmọ mọ́tìnà lé àfìyà. nítorí pé wọ́n pàtàkì ọwọ́ ajá ní pé wọ́n á ń gbà yín lọ́padà kẹ́yìn kan ẹnìkan lè fẹ́ mẹ́ta kẹlòmínà tó fẹ́ mẹ́ta ẹnìkan lè fẹ́ mẹ́rin wọ́n bá kẹlòmínà tó fẹ́ mẹ́rin ọba tó bá fún àyè tó tún alága àtàlù tẹ bá wọn bá yàgbẹ́ ẹ̀dẹ̀ ní bàbá wa àlà nígbà yẹn lè fẹ́ fọ́n bìnnà àyè tó dédé òun ló dédé yẹn fẹ́ yọ. so àkọlé obìnrin náà lè léyìí nítorí pé sẹ́rí àti ìnáyé obìnrin ti di mọ́ gẹ́gẹ́ bá níbi sọ̀rọ̀ àtàlántọ̀ wá nípa ṣàròkò mi àtọ̀rọ̀ dà. nǹkan yóò tó gánà lè láàyè á kà obìnrin yóò dorí fífì báyìí nígbà yẹn láti ẹ̀ka ọkùnrin ìdílé nígbà tó bá wọn gbé ọkọ̀ ọ̀kan lọ nígbà tó kẹ́kọ̀ọ́ àwọn ọkọ̀ ti káàkiri yàrá lọ. ẹ má jẹ́ àgbàgbé obìnrin kọmíṣánná ọ̀hátìnà ní yúmọ́sì àti sọ́ọ́ lórí ní kọ́lá àwọn tó ń ta àwọn tó wà ní new york state lọ́kùnrin kú ní one million lọ́jọ́ àwọn àlọ́ yẹn náà àwọn tó ń ṣe ní two million. ọwọ́ alóhùn bẹ́ẹ̀ ìsílẹ̀ ni ọ òun bẹ̀rẹ̀ ọkùnrin ẹ dákun ẹgbẹ́ jẹ́ ọ̀kan lọ ẹ bá jẹ́ ayé àwọn obìnrin yọ bàjẹ́ èyí ni mo sí náà obìnrin ni o kámírà ni o ní sọ̀rọ̀ yẹn ilé àti àkọ́jú gbà àti dúró òun ni káwọn ọkùnrin kún ọ̀fẹ́ ọ̀pọ̀ pípọ̀ yẹn mẹ́rin mẹ́rin ẹ̀rin nítorí ìpínlẹ̀ ọ̀tá káwọn obìnrin láti aláṣẹ o nítorí ìdára ọmọ kọ́mọ́lé ìtọ̀ nítorí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ́pàá lè wọ́n láwùjọ ọkùnrin náà ní ẹsẹ̀ mẹ́bọ̀rọ̀ nítorí ìpàdé lóbìnrin míì tí ò ní bímọ nítorí wípé ó lè obìnrin ní olè rẹ̀ nítorí pé obìnrin ní ìwà rẹ̀ lè má nítorí wípé obìnrin ìní ilé máa láǹfààní àti bímọ lùkọ kí ẹgbẹ́ kò sí rárá ó sì lè jẹ́ ìsinmi fún alákọ̀ọ́kọ́ tó yẹ fẹ́ àti wípé ọkùnrin òkùnrin ti gba lára ẹ ọba bẹni sọlọlọ àgbẹsọlá ó ní ẹgbẹ́ obìnrin bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ tó sì sọ lọ́wọ́ tọ́pọ̀ olùkọ́ fẹ́tọ́ bá jẹ́ ọ̀gbẹ́jà ẹ̀yà wọn ní ìjọ olùkọ́ jù báyìí ìjọ àtẹ́lẹ̀ ìrọ̀kọ́ ìlàjà àti kọ́lọ́ ألا تسلموا على الله ẹ̀yà ó sọ̀rọ̀. Nínú àkọlé, ilé ìfi ọba Adẹ́dà tó dáàbò tó ti fún obìnrin. Ọba Adẹ́dà tó ti láwọn alẹ́rìí tó máa dọ̀tọ́lá nínú àkọlé tó ti fún òun ní títí. Wọ́n máa fún obìnrin lókun. Kò ní ti gbowó ti láwọn lórí rẹ̀. Ó kóyà ní ọ̀rọ̀ pàtẹ́yìn. Ọba Adẹ́dà tó wà àtàwọn ọ̀dọ́ ìlà wọn. Wọ́n fẹ́ fi owó ọmọ wọn ọ̀rọ̀ ajá títí ẹni tó kú lọ́wọ́ láti òun náà ọ̀rọ̀ àti ọkùn bí tù ọmọbìnrin òun náà ọ̀rọ̀ àti ìṣe ìlàjì tọ́kadà tó wà lọ́kùn mọ́ ẹni ọ̀gbìn. ó sì kú ní ọ̀rọ̀ àti ìyẹn ìdájọ́ ti nù mẹ́ta tọ́kadà tó kú lórí méjì ni wọ́n jẹ́ àti wọ́n tó bẹ́ẹ̀ lọ. bákan náà ó sì ṣàfihàn nínú àwọn bá ti kàálẹ̀ káàdì lọ́pọ̀lọpọ̀ rẹ̀ tàbí ìtọ́ wá láti ẹ̀ka níbi ìgbọ̀nwá àtọ́lápọ̀ sàlàyé rẹ̀. Bọ́bá jẹ́ wọ́n ti ṣẹ̀fín kọ̀ ìyá àti bàbá kẹ́rẹ́ lóbìnrin lóbìnrin ó lè mú láti wọ́n ẹ̀ka àwọn ìlà wọn ọ̀rọ̀ ní ìyá ọlọ́mọ kò sí lónìí. Tí wọ́n bá ti jẹ́ méjì ó lè mú ọ̀rọ̀ wá sí méjì nínú mẹ́ta. Bọ́bá wọn ká àwọn àlọ́ olùsọ̀rí kan ẹ̀rẹ́ bá ti di ìyá àti bàbá bá rẹ̀ lọ ó tó lè mú ọlọ́wà sí i bẹ́ẹ̀ náà ni wọ́n tó dáre àgàgà ó tó ìbọn ilé orí àdìkan lọ́pàá àyàn lọ obìnrin dẹ́ni ó lè mú ọlọ́wà sí i ọba àdọ́ta fún ọlọ́wà sí i ọba tó wù ìyẹn lórí rẹ̀ ọba àdọ́ta fún ọlọ́wà sí i fún ọ ọba ìdí wọn pọ̀ èrò wọ́n wá láti lé mi ìdánwò afẹ́ wọn lé mi eré àbàtì ojú bọ́ wọn náà ó kú gbogbo ọ̀rọ̀ lọ́mọ àwọn ọ̀rọ̀ papọ̀ tọ́lá lọ́mọ kọ́ yẹmu ọ̀rọ̀ pàdé ẹtú òyà àyà ta sọ̀rọ̀ rẹ̀ eré àbàtì ojú bọ́ wọn ọmọ ọ̀rọ̀ wọ̀ sí i èyí òun là sọ́lé èyí ti kíláàmù tó ti ṣe fún àwọn obìnrin dájú dájú أكرم المرأة كما أكرمها الإسلام أكرمه الله بكرامات من عنده قوموا إلى صلاتكم ورحمه الله تعالى الله أكبر